Takada. Takada. Takada. Takada means writing paper. Takada means writing paper. Mu takada ati kálámù rẹ. Mú tákàdá àti kálámù rẹ.